الله عليه وسلم وعلى آله وصحبه وموالاه السلام عليكم ورحمة الله وبركاته لا ينبغي يا دكتور فون أترى كيولون أتيجر وإن محمد صلى الله عليه وآله وسلم ني تسواجو àlàyé eléyìí tí a ń bábọ̀ nínú tíra Riyadu Salihin báàbù ta'zimi hurumatil muslimin pípọ́n ẹ̀tọ́ mùsùlùmí lé ẹ̀tọ́ ọmọlàkejì nínú Islam pípọ́n lé kí a má fi rárẹ̀ abala yìí náà ni ibi tí adé ibẹ̀ náà láti máa tẹ̀síwájú ìyẹn túmọ̀ sí wípé mùsùlùmí gbọ́dọ̀ máa ro tẹlòmíì kó máa ro tẹlòmíì má tiẹ̀ ìyẹn gbọ́dọ̀ ní concern fi ẹlòmíì má tiẹ̀ nìkan má ti ọmọlàkejì má ronú wípé àǹfààní tiẹ̀ táǹfààní tiẹ̀ tó bá ti lè kó nira bẹ́ẹ̀ ọmọlàkejì ó yẹ kéèyàn ò kíyèsí àǹfààní ọ̀hún wa وعن أبي هريرة رضي الله عنه البخاري لو دعوا بين بين عمي مع كان obìnrin wò báyìí wọn ò stop وعن أبي هريرة رضي الله عنه لا تودع أفاوى أبو هريرة كلما باكي وباوى يونسوا أن رسول الله صلى الله عليه وسلم jíṣẹ́ ọlọ́run ọba tí kàtíkì ọlọ́run bá بي إذا صلى أحدكم للناس فليخفف فإن فيهم الضعيف والسقيم والكبير وإذا صلى أحدكم لنفسه فليطول ما شاء متفق عليه وفي رواية وذا الحاجة من ẹgbà wa àfọwọ́ هريرة Huraira باكي bá يونسوا yóò bá محمد صلى الله عليه وسلم ànábì tó pé sọ pé idha salla ahadukum linnas tí ẹ bá ń kírun fáwọn ènìyàn tí ó bá jẹ́ imam tó yẹ pé wọ́n ni imam tó wà wájú tó ń kírun fáwọn èèyàn ànábì ní fal yukhaffif ṣe irun tó ń kí yẹn àwọn nǹkan tó máa kà lórí irun ṣe ní fúfúyẹ́ ní tó kà àti àwọn orígun irun ṣe ní fúfúyẹ́ kí la gbà lérò pẹ̀lú ṣíṣe ní fúfúyẹ́ òun kírun fáwọn èèyàn wọ́n fẹ́ kírun zuhur mathalan lákòjúwe gbà tó ké fatiha tán súra tó tẹ̀lé ọba mú Baqara ó sì kàdílẹ̀ gbọ́n kó tó lọ rùkú ẹlòmíì ti ní lẹ́mìí pé tọ́ tabasa kito ní ìtàn jọ tí n bá tún gbọ́ pé ẹni báyìí ló lead à ẹ̀rìn kírun lẹ́yìn ó rí wípé ó ti fẹ́ di ìnira fáwọn èèyàn ni ẹ̀ anábìrin tó bá ti jẹ́ imam tó ikú wọ̀ ló lead tó ń ṣáájú kírun fáwọn èèyàn anábì ní falayu khafif anábì ṣe ní anábì ní kó o ṣe irun yẹn ní fufu yẹn ìtumọ̀ kéèyàn ó ṣe nínú fífú yẹ ìyẹn ò túmọ̀ sí pé kéèyàn ó ṣe kó kí fàdà Allahu akbar inna a'tainaka al-kawthar Allahu akbar là kìí tún ṣe túmọ̀ ẹ̀ náà nìyẹn ṣùgbọ́n falẹ̀ yóò khaffif ayé al-iqtisad kéèyàn wà moderate ṣe kó má gùn jù kó sì má yẹ kí ni kó má kéré jù fa inna fihim ad-da'ifa wa saqima wal-kabir torí pé ó ń bẹ nínú àwọn tó ń kírun lẹ́yìn ẹ ẹlòmíwà tó jẹ́ pé dọ̀íf ẹni tó wík ọ̀lẹ́ni kò lágbára láti lè nàró pípẹ́ wasakim ẹlòmí ń bẹ tó sick ẹlòmí ò sick naturally ó weak kò lè nàró púpọ̀ ẹlòmí sì ń bẹ kì í ṣe pé kì í ṣe pé weak ṣùgbọ́n ó sick àìlálàáfíà àwọn àìsàn yẹn kò jẹ́ kó lè nàró púpọ̀ wàlkẹ̀bíir anábì ní kó o mọ̀ wípé àgbàlagbà òun náà wà lẹ́yìn rẹ̀ tankirun lẹ́yìn ṣùgbọ́n wà ídà sọ́lá ahadukum lè nàfsì anábì ní tí ẹnì kọ̀ọ̀kan yín bá wá ń dárùn ó kí fúnra ara rẹ̀ o fàlìyòtọ́ wẹ̀lmọ̀ṣà ó lè fàágùn bó bá ṣe tẹ́ ọ tó tó bó wọ̀ nìkan náà ló ń kírun ó lè mú bá kọ́ra kò tún bọ́ sí alimuran kò tún mú ní sáà lórí rákàkà bọ́ ní kanáà ló ń kí àbójú lóru ọ̀yẹn tahajud ó lè fagùn bọ́ bá ṣe fẹ́ wọ́n tó bá jẹ́ páwọn èèyàn ń kírun lẹ́yìn ẹ̀ anábì ní falẹ̀ òkàfẹ́ anábì ní kéèyàn ó ṣe níwọ̀ntúnwọ̀nsì mutafakun <clears throat> hadithi yìí ó ń bẹnu Bukhari àti Muslim pẹ̀lú ẹgbàwọ́ ọ̀nà kan wọ́n fi riwaya tí wọ́n yẹ nínú ẹgbà wa mi anabi sallallahu alayhi wa sallam anabi ni torí pé ó tún bẹ lẹ́yìn rẹ̀ dalhaja ẹni tó ní nǹkan kan tó fẹ́ ṣe tó fi wá sí masjid tó fi wá kírun lákòjúwe àwọn irun kan bẹ irun zuhur irun asr sọláàtù asr pàápàá jùlọ sọláàtù zuhur irun àsìkò òun ni ẹlòmíì ọ́fíìsì ló wà ọ́fíìsì tó ń ṣẹlẹ̀ ó wá sí mọ́sálásí láti wá kí zoro pẹ̀lú àníyàn kó tó ń bá ti kí zoro tán kó o tún tètè jẹ́ kí ni o kó o tètè padà sí ibi tí òun ti ń ṣiṣẹ́ so idan ẹni tó wá wá sí masjid pẹ̀lú àníyàn kó o kírun tán ní kété tó ń bá ti kírun tán kó o sì padà sí ọ́fíìsì òun kódà gbogbo àsìkò tó gbà lọ́fíìsì gan ó lè má gbà ju bíi twenty minutes so ń gbẹ wá bẹ̀rẹ̀ rákà lákọ̀ọ́kọ́ thirty minutes ẹ̀ parí rákà àkọ́kọ́ rákà ẹlẹ́ẹ̀kejì another thirty minutes ẹ̀ rí pẹ́ ni ẹ inú ọ́fíìsì ni ó kírun wà mọ́tàlásí wọn irú ẹni yẹn ni dalhaja ẹni tó ní bùkátà kan tó ń ṣe tó fi bùkátà yẹn lẹ̀ tó so ẹ mọ́ fara ní débi wípé ẹlòmí ó wà lórí irun ọkàn rẹ̀ ó ti kúrò lórí nínú irun yẹn tó gbé nǹkan mi ń bẹ tó ṣe o tó fẹ́ ṣe tó fi wá kírun òun ló fàtà nàbí sallallahu alaihi wa alihi wa sallam ẹ̀kọ́ tá wá ń ni wípé ó lè rọrùn fún wọ kó ka Nisa Al-Imran ṣùgbọ́n kọ̀ǹsídẹ̀ o ó lè má rọrùn fún òun látara àìlálàáfíà bóyá látara wípé <clears throat> ó wík bóyá látara pé ẹnìyẹn ti dàgbà so gbọ́ àwọn nǹkan báyìí ó ń túmọ̀ sí pé a gbọ́dọ̀ wà considerate ká máa consider ẹlòmíì hátà tó fi dórí irun sallallahu alayhi wa sallam so táwọn bí bá lè sọ léyìí fún wa lórí irun pé ká consider àwọn èèyàn tó wà lẹ́yìn wa so ìyẹn túmọ̀ sí pé tí ìbá wa ṣe àsìkò oorun a gbọ́dọ̀ consider ọmọlàkejì lápèjúwe <clears throat> inú ilé rẹ ọ̀tàn jẹ́ni windo ní windo lọ́wọ́ a lọ gbé generator rẹ̀ sí ibi windo ẹlòmíì ló gbé sí ó fún níná o ó fún kò fún ná ṣùgbọ́n òun fún láriwo <laughs> noise ló fún ó fún ná àti èéfín ẹ̀hẹ́ ò fi sí ọwọ́ á fi wáyà tó gùn ó fà kó níbi ọ̀dọ́ tí ẹ ọlọ́gbẹ́ sójú wíńdò ẹni wá ń kọ̀m̀pìlẹ̀ wá ní ah kí ló dé ṣe nígbà tẹ́ ti lówó ló dé kẹ́ máa bínú olówó gbà tẹ́ ìrówó ra jẹ́ ló dé kẹ́ máa bínú òun tó ń ra jẹ́ láà tí wọ́n bá lè sọ fún wa pé ká kọ̀ǹsídà ọmọlàkejì lórí irun bó wá ní ìgbà tí èso ríran so àwọn nǹkan tí wọ́n fẹ́ lò fún àǹfààní tiẹ̀ consider ẹlòmíì pé ṣé àǹfààní mi ṣé kò pa ẹlòmíì lára báyìí ilé ìjọ kan nínú àwọn principle nínú Islam ìpìlẹ̀ asaasu fìdín la darara wala darara má kò nira bára rẹ kò sì sí kókó nira bọ́mọlàkejì náà nínú islam kò sí nira nínú islam kò sì sí kakó nira bára wa nínú islam mọ́ fara ní ọmọ làkejì ẹlòmíì torí right tiẹ̀ ó sì fi ń di right ẹlòmíì ó fi ń di lọ́wọ́ gbogbo àwọn nǹkan báyìí islam ò fara mọ́ ẹlòmíì ń bẹ ó kàn lè sàdé máa pariwo ó lè jí lóru òun fẹ́ ṣàdúrà láìláà ìlàlá láìláà ìlàlá láìláà ó tún wá fi sórí mike ó tún pariwo speaker in tó ń ṣe yẹn is your own personal ìbádà ni o gbúdọ̀ fi dí ẹlòmíì lọ́wọ́ tó ń sùn ẹlòmíì tí ń sùn lọ́wọ́ yẹn kò ní sàdúrà fún ọ ìpè ní ọmọ ṣe fún ọ olórí burúkú wo ni ò ní já sùn wá ìwọ́sì rò sàdúrà so ìdí nìyẹn tó fi jẹ́ wípé nínú Islam a gbúdọ̀ torí àǹfààní ìtara tiwa káwa máa kó ìnira bá ọmọlàkejì hátà tó fi dórí hàn ìyẹn lè wà lórí irun tó yẹ pé ọsẹ̀ ha bá kọ́ra ni ọba ń fa àwọn èèyàn ṣe mọ̀rọ́jà ìyẹn kí nira yóò tún ṣe mistake wọ́n á tún máa correct ẹ̀ òun fa àwọn èèyàn ṣe revision nítorí ti ha sórí. o memorize suratul baqara kóra bó ti wá bó sórí irun tó o bá ń kírun fúnra tiẹ̀ bisimilayi náà tẹ̀lé kàlọ́ sọ́nà aláàkúwà ṣùgbọ́n tó o bá ti lídìí àwọn èèyàn ọba fún ọba kọ́ra bó ṣe ń kà lọ sàn dàrú wọ́n tún kà wọ́n tún dàrú àwọn èèyàn ah rùkú ah kò tún kò tún rùkú ah yóò ti sú ẹlòmíì lóòótọ́ fún benefit tiẹ̀ ni torí pé o ti memorize o ti ha ṣùgbọ́n consider àwọn èèyàn míì tán wà lẹ́yìn ẹlòmíì bẹ ẹsẹ̀ ti ń ro ẹlòmíì sí ara rẹ̀ òyà kó nǹkan kírun kó òun sì máa lọ lé ni so gbogbo àwọn nǹkan yẹn nínú ẹ̀kọ́ tí anabi sallallahu alayhi wa sallam tó kọ́ wa ni hata tó fi dórí ìran lànàbí sallallahu alayhi wa sallam sọ pé idha salla ahadukum linnas falyukhaffif tẹ́ ẹ bá ti ń kírun fáwọn èèyàn tẹ́pẹ́yìn lè lead ẹ ṣe ní fufu yẹ ẹ ṣe níwọ̀ntúnwọ̀nsì. فإن فيهم الضعيف والسقيم والكبير torí pé ó ń bẹ nínú àwọn tó ń kírun lẹ́yìn yín ẹni tó jẹ pé da'if ọ̀lẹ ni ó wíkì wasaqim ẹlòmíì kì í ṣe pé wíkì ṣùgbọ́n sick ara rẹ̀ ò yá rẹ̀ láfíà walkabir àgbàlagbà tí ò lè nà pípẹ́ ṣùgbọ́n wa idha salla ahadukum li nafsihi anabi ní ṣùgbọ́n tẹ́ bá ń dárun ó kí fúnra ara yín ẹ fọlẹ́ tọ́wọ́ lè máa ṣá o lè fagùn bó bá ṣe wọ ẹ lọ géètì ẹ bó ṣe wọ ọ kò lè ṣe bẹ́ẹ̀ so láti lè jẹ́ ká mọ̀ wípé a ò gbúdọ̀ wo àǹfààní tara tiwa nìkan ká tún máa kọ̀nsídà àwọn èèyàn míì eléyìí tá a kà yìí ìyẹn ò túmọ̀ sí pé kéèyàn wá máa pín náà àpé náà kàlíkà òfàrà kápin sọ́nà mẹ́fà wàlláhu iná àtọ́yìn Allahu akbar kalkawthar Allahu akbar fasolli Allahu akbar lirobik Allahu akbar wanhar Allahu akbar iná Allahu akbar ah dání kó ní kó dé àti rí pé àwọn tó wíkì wà láà fàlẹ̀ yóò ká fíf kéèyàn ó kéèyàn ó ṣe ní wọ̀ntúnwọ̀nsì ó ti mọ àwọn tó ń kírun lẹ́yìn ẹ̀ ó ti mọ capacity wọn ó ti mọ ibi tágbára wọn lè gbé òun ni kò fi kírun fún wọn. irun tarawih ẹ rí i pé nínú tarawih a máa ń ka kíra tó máa ń gùn gan-an nínú tarawih abẹ́ẹ̀kọ́ kí n dìtà fi fààyè yìí ń lẹ̀ torí pé irun tarawih àsìkò wà fún ọ àǹfààní wà fún ọ o lè jókòó inú ọ̀ràn yẹn náà lè jókòó tó bá di pé kìnìún yẹn ti pọ̀ jù òyìn ti fẹ́ máa kọ jókòó kódà o lè kúrò mẹ́ o lè jáde kọ bọ́tà kọ lọ kírun tiẹ̀ kó o sì máa lọ jẹ tó bá di pé ẹ zoro asiri fẹ́ wọlé ẹ ti kì í zoro tán <laughs> ẹ kì í zoro tán ha yà á kúrò bẹ́ẹ̀ lọ kí sùúrù ètò ẹ̀kọ́ jáde kán mọ̀ kí kán mọ̀ kí tàn án lọ irú ẹ̀ ṣẹlẹ̀ sàábì kan ó ń kírun lẹ́yìn Mu'adh lọ́dẹ̀ àlàyé wọ́n bá bẹ̀rẹ̀ ìrun nira kàkùn sá parí ah sàbí yẹn kan kó òun kan lọ kírun tí ọkàn jáde ni ó wà lọ́ba anabi sallallahu alayhi wa sallam ọlọ́tọ́ bá anabi sallallahu alayhi wa sallam ẹ̀yẹ ní ìtọ́jú kó kírun fún wa anabi ni ẹ̀ wa anabi ni kí ah anabi àwọn akóyè rẹ mu'adh sọ fẹ àtúhìbò àǹtakùnà fatánẹ sọ fẹ jẹ ní tí ó mọ fún fitina ní tí ó fitina àwọn so anabi sọlá fi sọ wípé ìdá sọlá ahadukum linnas fal yukhaffif tó bá ti di pé nkírun báwọn èèyàn ẹ̀ṣẹ̀ ni wọ́n tún wọ́n sí torí pé ń bẹ lẹ́yìn yín ẹni tó jẹ́ ẹni tó lẹ tó wíkì ẹni tá a rẹ̀ ń ṣe ẹni tí ó ti dàgbà ṣùgbọ́n tẹ́ bá ń dá akí fúnra yín tó o lè máa ṣe mọ̀rọ̀ ọjà ní tahajud o lè kí bákọ́ra nìsa ìwọ nìkan náà ló ń kí fún rẹ̀ kò sí ta fẹ́ mú jáde ń bí ní wípé a gbọ́dọ̀ wà considerate lóòótọ́ kíra gbùngbùn ó ń wù ọ́ láti máa enjoy ẹ̀ bó ṣe ń kà ṣùgbọ́n consider àwọn tó wà rẹ̀ so tí wọ́n bá lè sọ léyìí fún wa níbi ìrun so níbi other affairs wa káwa considerate ká má máa wo tara wa nìkan ká máa wo ọmọlàkejì ntọ́jú àǹfààní wa sáǹfààní ìsẹ́mi ò fi kópa lára bá ọmọlàkejì ìwọ landlord tó bá ti wá fẹ́ tọ̀ lára àárọ̀ ibi windo tẹ́nàntì lọ́dọ̀ máa ń tọ̀ sí tẹ́nàntì yẹn wá ń complain bàbá landlord oorun yìí ò já ṣe bẹ́ẹ̀ mi mo nílé mi èmi mo ní ilé mi I built this house as far back 1922 ẹ <laughs> eh, a ti gbọ́ ẹ̀yin lẹ nílé lóòótọ́ ṣùgbọ́n ẹ má tọ̀ síbẹ̀ ẹ̀ no no no it's my house èmi mo nílé la right ìwọ ló nílé ownership ìwọ ló ní ṣùgbọ́n sí ìwọ náà lè gbà ká máa tọ̀ sójú wíńdò ẹ̀ la yu'minu ahadukum hatta yuhibba li akhi ma ìpìlẹ̀ yẹn principle yẹn téèyàn bá fi ń báwọn èèyàn lò ó níṣẹ́yàn mọ́kùnrin abọ́mọlà kejì nǹkan tí ó jẹ́ àǹfààní fún ọ ronú sí pé àǹfààní mi yìí sì sí kò ní pa ẹlòmíì lára kọ́kọ́ ronú sí bẹ́ẹ̀ kó tó bẹ̀rẹ̀ sí ni máa lo àǹfààní yẹn sòtéèyàn bá lè máa ṣe bẹ́ẹ̀ ó ní kó pa lára abọ́mọlà kejì àwọn èèyàn ó dẹ̀ máa sọ dáadáa nípa rẹ̀ sọ eléyìí ó jẹ́ ọ̀kan nínú. No ẹwà islam àwọn ìwà dáadáa tó wà nù islam tó yẹ pé táyé bá lè máa lò kò ní sí wàhálà ìwà àti níbọ̀ rẹ̀ níjà ìwà tẹ́ntẹ́ ìjọ ń ṣiṣẹ́ ẹ̀ níjà ó ti mọ nǹkan tó lè kó nira bá wọn náà ó mọ̀ tó yẹ pé tá bá ṣe sí wọn náà wọn náà ò ní gbà tó tó bá ti mọ̀ ò ní fẹ́ ṣe sọmọlàkejì eléyìí nínú ẹwà tó ń bẹ nínú islam kọlọ́n kò ṣe níwọ̀n fún ẹni kọ̀ọ̀kan láti máa lò bákan náà وعن عائشة نعم رضي الله عنها قالت إن كان رسول الله صلى الله عليه وسلم لا يدعو العمل وهو يحب أن يعمل بي خشية أن يعمل بي الناس فيفرض عليهم متفق عليه يا عائشة رضي الله عنها قالوا باكو با يونس wọ́n ní anabi sallallahu ìyàwó aisha wọ́n ń sọ nínú ìṣesí anabi sallallahu alayhi wa sallam láti lè fi jẹ́ ká mọ̀ wípé anabi máa ń wà very very careful kì í fẹ́ fara ní ọmọlàkejì anabi ìfẹ́ ìnira fọmọlàkejì kódà kó bùkátà kánabi ò sacrifice àwọn nǹkan àǹfààní tiẹ̀ mí nítorí kó má bàa fara ní ọmọlàkejì anabi ò ṣe yàwó aisha radiyallahu anha àwọn wa ń sọ. So, ìwà ànábì wọ́n ní òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam nǹkan rasulullah layada olùhàmàlà ìgbà mi ń bẹ nǹkan kan bẹ tánàbì máa ń ṣe ànábì ó dẹ̀ fi nǹkan yẹn lẹ̀ kò ní ṣe wa huwa yuhibbu an ya'mala bi nǹkan yẹn dẹ̀ máa ń wọ ànábì láti ṣe but ànábì ò ní ṣe nǹkan yẹn yóò filẹ̀ despite pé ó wù ó ṣe nǹkan yẹn anabi òfin nǹkan yẹn lẹ kí ló tó fi filẹ̀ khashiyata an ya'mala bi innas anabi ń bẹ̀rù káwọn èèyàn mọ wàá lọ máa ṣe nǹkan yẹn náà torí pé táwọn èèyàn bá ti rá anabi tó ń ṣe nǹkan kan gbogbo yẹn náà ò fẹ́ máa ṣe nǹkan anabi àwọn ọmọ ẹgbẹ́ tó bá ti pé wọn lọ ń ṣe ń sìn tọ́lọ́ ń make a compulsory lé wọn lérí agbára wọn ò ní fẹ́ gbé mọ́ anabi ọwọ́ stop nǹkan yẹn kò ní ṣe lápèjúwe ìrun tarawih sọlátù tàràwé bàtí ọlọ́run kọ́kọ́ pa anabi sọ̀rọ̀ sálàm láṣẹ anabi kí lọ́jọ́ àkọ́kọ́ bó ṣe ń kí àwọn sọ̀hábà wọ́n jọyìn anabi ní masjid wọ́n kì ní jama ìjọ kejì wọ́n kì ní jama ìjọ kẹta wọ́n retí anabi anabi ò jáde wọ́n retí títí anabi ò jáde àwọn sọ ah kí ló dé anábì ni mò ń bẹ̀rù kọ́lọ̀ máa lọ sọ́dọ̀ ra yàn lè lérí kọ́ má jẹ́ pé wákàtí márùn-ún nìkan mọ́ kọ́tún kí tàràwí náà di ọ̀ràn yàn pé so kó kálukú mọ́ kí tiẹ̀ gbàtàrà sálàmù wa lọ tán àsìkò abubakari ó ń lọ bẹ́ẹ̀ umaru gbàtàrà umaru umaru wa masjid njọ kan oníkálukú wa ń kí tàràwí nínú ramadan lọ́tọ̀ọ̀tọ̀ ń pariwo nu mọ́sálásí umaru wa ni ah ẹ jẹ́ so lórí kó lead kí ó gbọ́ akámọ̀ kíní lẹ́yìn ẹ̀ Umar ló wá start kíní ẹ̀ padà láàfin kíní jẹ̀mọ́nsì àwọn èèyàn wá ń sọ wípé ajẹ́ pé bídíà nìyẹn torípà náà bí gan ò kíní jẹ̀mọ́ kì í ṣe bídíà ìdí tí òfin jẹ́ bídíà ni pé àkọ́kọ́ ànábì kíní jẹ̀mọ́ náà ṣùgbọ́n fíẹ̀ tánàbì ní lójú kánàbì ò stop rẹ̀ gbà tánàbì ò rẹ̀ sí láyé mọ́ ó ti parí nìyẹn ọlọ́run ò lè tún ṣe nǹkan kan mí lọ́ràn yẹn lẹ́gbàá tánàbì ti lọ tán so fíẹ̀ tánàbì níyẹn fíẹ̀ yẹn ò sí mọ́ lásìkò ṣètì yẹn tí Umar sọ pé ká máa kí níjàmá ẹlẹ́ẹ̀kejì anabi tún jẹ́ kó yẹ wá wípé aleikum bi sunnati wa sunnati al-khulafa ar-rashidin al-mahdiyina anabi ní sunna mi ẹ máa tẹ̀lé sunna àwọn khulafa abubakar umar uthman ali táwọn náà bá sọ ẹ máa tẹ̀lé so a pé sunna òun ni ká tarawih báyìí ká kí sunna nìyẹn ṣùgbọ́n anábì máa mọ̀ fílẹ̀ láti mọ́ kíní jẹ̀mọ́ nítorí pé kó mọ́ bá wà á di kíní o kó mọ́ dọ̀rọ̀ yẹn so lẹ́ẹ̀fì rí pé àwọn nǹkan mìíràn bẹ́ẹ̀ tánábì máa ń nífẹ̀ẹ́ kó máa ṣe ìyàwó àṣà ní ṣùgbọ́n anábì ó máa mọ̀ deliberately kò ní ṣe nǹkan yẹn ó ń páyà kọ́lọ̀ mọ́ wàá lọ sọ nǹkan yẹn dọ̀rọ̀ yẹn táwọn èèyàn bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe kíní o tí wọ́n ń ṣe nǹkan náà ìyàwó wọ́n ní nǹkan rasulullah sallallahu alayhi wa sallam la yada'u al'amala ayé la yatruk al'amala anabi yóò fi ìṣesí kan yóò fi sílẹ̀ nǹkan kan tí máa ń ṣe anabi yóò stop rẹ̀ kò ní ṣe nǹkan yẹn mọ́ wa yuhibbu an ya'mala bi bó tilẹ̀ jẹ́ pé wọ́n wà yuhibbu an ya'mala bi anabi máa ń nífẹ̀ẹ́ kó ṣe nǹkan yẹn ó wù kó ṣe bẹ̀t yóò fi nǹkan yẹn lẹ̀ kò ní ṣe khashyata an ya'mala bi innas lẹ́ni tó ń páyà káwọn èèyàn má bà wá lọ máa ṣe nǹkan yẹn fàyú fọrọdọ àléyìn kọlọ mọ wàá sọdọ ra yà lé wọn lérí mutafakun alẹ ẹ rí i pé in tó wà nábì tó yẹ kánábì máa ṣe tó fẹ́ máa ṣe tí ò ṣe mọ́ kí nìdí tí ò fi ṣe ó ń consider àwọn yẹn so ti wá báyìí that consideration kẹ́ ẹ consider lómi ó wà nínú ìwà Islam kó má máa wo ara tiẹ̀ nìkan so lee jẹ́ pé àwọn èèyàn wọn yìí consider ọmọlàkejì ẹni tó ń ṣe ìnáwó tọ́pa gbogbo títì rẹ̀ tọ́kọ̀ ò kọjá ẹni tó sick tàbí gbé lọ hospital ń wọ̀rọ̀ náà kọjá ẹni yóò wà considerate lóòótọ́ olówó agreed ọ̀dẹ̀ lè pa mọ́ lù hundred olówó ṣùgbọ́n ọ̀nà tí gbogbo èèyàn mọ̀ gbà yẹn torí pé kìí gbogbo èèyàn ló lè bọ́ ọjọ́ oúnjẹ yẹn ẹni tí ọ̀bọ ojú yẹn tájú òun sàkọjá ó tún wá blọ́ọ̀kì ọ̀nà ọjọ́ kọkọjá ìyẹn wà ni ó consider àǹfààní ẹlòmíì mọ́tì ẹ̀ ìdí yẹn tó jẹ́ pé nínú a kọ́ lọ́dọ̀ alayhi wa máa ń mọ́tì ẹ̀ kì í ro tiẹ̀ nìkan kì í wo àǹfààní tiẹ̀ nìkan ó gbúdọ̀ ro àǹfààní ọmọlàkejì má ronú pé àǹfààní tiẹ̀ nìkan ló ń wò ó wà máa kó nira bá ọmọlàkejì eléyìí kò sí nínú ẹ̀kọ́ Islam bákan náà wa anha radiyallahu anha qalat wọ́n tún gba ẹ̀gbà wa mi látọ̀dọ̀ ya wa Aisha radiyallahu anha wọ́n ní qalat naha umun nabi sallallahu alaihi wasallam anil wisal rahmatan lahum faqalu innaka tuwasil قال إني لست كأياتكم إني أبيت يطعمني ربي ويسقيني متفق عليه يا عائشة رضي الله عنها kọlọ́wọ́n bá kó bá sanwó ní ẹ̀sán dáadáa kọlọ́wọ́n bá kẹ́ wọn wọ́n tún gba ìgbà wa ọ̀rọ̀ míì wá nípa ìwà ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ànábì kọ̀ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ ká má máa gba wìsọ́ọ̀lì tá a bá ń gbààwẹ̀ kí náà ń pè ní wisol ààwẹ̀ ṣe ìpé tá a bá gbààwẹ̀ sí a bẹ̀rẹ̀ ààwẹ̀ tí alfajir bá ti yọ tí oòrùn bá ti wọ̀ á sì nù ààwẹ̀ ti wà nìyẹn ṣùgbọ́n ààwẹ̀ kan ń bẹ tó ṣe wípé tóòrùn bá tún wọ̀ ẹ̀ ní sínú de pé alùwìsọ́ọ̀lì yìí pé àyẹ́sùlẹ̀ ìnsán yawmain kéèyàn ó odidi ijọ́ méjì fa akthar fi siyami gẹ́rẹ́ fitr ijọ́ méjì ò ní sínú ó mà gbà wẹ̀ àbíjọ́ mẹ́ta ò ní sínú ó mà gbà lọ yẹn náà ń pè ní wisọ́ọ̀lù sáà lágbára ẹ̀ náà ń pè ní àwẹ̀ bíríbírí àwẹ̀ àgbáyípo sáà lágbára ẹ̀ èyí tá à ń sunu tóun bá wọ̀ gan ẹlòmíì ó ti rọ Hmm? ṣùgbọ́n ànábì máa ń gbà sọlọ́sọ jọ méjì ànábì ò ní sìn jọ mẹ́ta ànábì ò ní sìn ṣùgbọ́n ànábì kọ̀ fún wa bí káwọ́ máa gbà ọ́ sallallahu alaihi wasallam ṣùgbọ́n ma ń gbà ìyàwó aṣà nínú ha umu nabi sallallahu alaihi wasallam pé anábi kọ̀ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé ká má ma gbà wẹ àgbàyípo ọjọ́ méjì ọjọ́ mẹ́ta láì ní sínú anábi ní ká má ma gbà o rahmatan lahum ó fi ṣàánú wọn àánú ẹ má má ṣe ẹ má gbà. fakọ́ọ̀lù àwọn sọ̀hábà wa ní ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run innaka tuwasil ṣebí wọ́n máa ń gbà àwọn náà lè gbà gbà tí wọ́n ti ń gbà yẹn àwọn náà fẹ́ máa gbà á wa ni inni lastuka ayahatikum anabi èmi yàtọ̀ sí yín torí pé mi tẹ́ ń wò yìí inni abid tèmi bá ti jí lóòótọ́ ẹ̀rí mi kí n jẹun ṣùgbọ́n yóò ti ìmú ni rọ́bì ọlọ́run bá ti fún mi lóúnjẹ wọ́n yẹ skini ó dẹ̀ ti fún mi ní nǹkan mu so ẹ yí o ẹ kò sí yẹn fún yín àwọn àfa àwọn nítumẹ̀ ni pé ṣé ìtumẹ̀ ni pé ọlọ́run bá ń gbóúnjẹ wá gẹ́gẹ́ bá àwọn ṣéwù káṣe máa ń sọ wípé ṣéwù ẹ ní bá kí magrib ní magrib mọ́kàlá àwọn ti máa ń kí okay ẹ kí ìṣáì ní aaa Madina ni àwọn ti kí ìṣáì àyìn bẹ̀tẹ̀ yín là ń wò àà èmi ẹ̀ka ń wò mí ni mo ti lọ sí so wọ́n wá ní tẹ́ bá ti rẹ̀ ẹni tó ń sọ bẹ́ẹ̀ kò sí wàhálà ní tó bá ti dà àsìkò oúnjẹ ẹ má gbóúnjẹ fún mi ń a ẹ jẹun ní mọ́kà nígbà tẹ lọ́lẹ̀ gbẹ kí kíní gbẹ yìí bẹ̀ ká sùn bá wà ń ọ̀hún nìkẹ́ ti máa jẹun ibẹ̀lẹ́ ti rà sí rí ẹ fún mi ló jẹ bí ń pa mi àìrọ o ó yẹ ká ẹ jẹun nígbà kàtẹ́ tilẹ̀ lọ kí so oúnjẹ tánàbí sàlám lọ́lọ́ ń fún oúnjẹ ìtumọ̀ ẹ̀ ni pé agbára ẹni tó jẹun so ti yé agbára ẹnájì tí ẹni tó jẹun ní bí wọn bá jẹun ọlọ́run ó fún un sọlá ọ̀sán ẹnájì tí ẹni tó mumi tó ní bí wọn bá mumi ọlọ́run ó fún un torí pé gbogbo àwọn oúnjẹ tá a máa ń jẹun àti gbogbo ohun tá à ń jẹ sára yìí tí ó ti tó bá ti wà lára wa glucose náà ni gbogbo ẹ̀ ó padà ní máa ń dà tó o bá ti wá jẹun èyí tó ti wà lára yẹn òun lára ó máa gbà lára ó máa gbà òun yóò máa gbà òun yóò máa gbà òun yóò máa gbà tó bá ti wá ń gbà yóò máa yóò máa ṣiṣẹ́ yóò tún máa reduce fat lára yóò máa gbà gbà àwọn kìnìyàn ṣùgbọ́n bánabi ò jẹun kíní yóò wà ń bẹ ìtànàbí ń sọ ìtumọ̀ pé yut'imni wa yusqini kì í ṣe pé ẹ rí abọ́ àmàlà tó lọ́wọ́ agbè fún mi tí mo jẹun nípa àdẹ́gbò ti jáwèé nìyẹn kì í ṣe pàànàbí ń jẹun kò jẹun ṣùgbọ́n agbára ẹnájì ẹni tó jẹun ọlọ́run fi sára anabi sallallahu alayhi wa sallam so idan ẹ̀yin ẹ̀ lọ́pọ̀tunítì yẹn ẹ̀ láǹfààní ẹ̀ ẹ máa gba àwòyí tẹ́yìn gbà yẹn tó bá ti tóun ti wọ̀ kẹ́ ẹ anabi sọ yẹn fún wa láti lè jẹ́ pé ànábì consider wa ó gbúdọ̀ jẹ́ olórí tí ò ní consider àwọn tó ń bẹ lábẹ́ nítorí pé wọn náà ò lè ṣe ó dẹ̀ force wọn bí kan ṣe àwọn sọ́jà náà máa ń ṣe báyìí sọ́jà lè ní kó kó tó bá ní kó má kọjá tó wá kọjá yóò ní kó park kó o so òṣùká kó o ru káàrẹ̀ yẹn kó ru kó o gbé padà sóṣèṣe. So, wà nígbà lónìí pé o gbúdọ̀ ṣe ìwọ náà wà máa attempt <laughs> níwájú blala tó fún ọ nìkan lẹ́yìn bẹ́ẹ̀ pé let me carry it let me carry it <laughs> o ò lè gbé ibẹ̀ tó wà máa attempt pé ìran ya kára yóò tó fọ kó wa kó kó wa considerate ṣé kò ní náà lè ṣe so èèyàn gbúdọ̀ máa consider ọmọlàkejì náà ṣèdí yẹn tó fi jẹ́ pé hàtà àwọn ìbáàdà míì tánàbí máa ń ṣe tánàbí rí wípé òun nìkan ló rọrùn fún kò lè rọrùn fẹ́yìn ànábì ẹ filẹ̀ ẹ sàfilẹ̀ ẹjẹ́ mi nìkan máa ṣe torí pé ẹ̀yin ò dà gẹ́gẹ́ bí èmi sànàbí sallallahu alaihi wasallam ọlọ́run ṣe ní oníkẹ́ aláàánú fún àwọn àlèhùnmá rẹ̀ gbogbo ẹni tó bá ń fi jàgídíjàgan ròyìn ànábì sallallahu alaihi wasallam ẹni yóò mọ ànábì sallallahu alaihi wasallam gbogbo ẹnikẹ́ni tó bá ń fi ìwà pàǹlẹ terrorism ìwà jàgídíjàgan tó fi ń ròyìn anabi sallallahu alaihi wa subhanallah anabi kọjá anabi kò kò ṣe oníjàgídíjàgan kẹ́ni yóò lọ kà nípa ìtàn ìgbésí ayé anabi sallallahu alaihi wa sallam anabi jẹ́ ẹni tí máa ń fẹ́ ìdẹ̀kùn fọmọlàkejì anabi kì í gbèrò ìnira fún ẹnikẹ́ni eléyìí náà ló yẹ kó jẹ́ ìwà gbogbo mùsùlùmí tí a bá kara wa sí ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam lẹ́nu iṣẹ́ má fara ní ọmọlàkejì ládùúgbò má fara ní ọmọlàkejì nínú ilé má fara ní tẹ́nàntì lóòótọ́ àgírí ìwọlé láńlọ́dù bẹ́ẹ̀ má fara ní àwọn tẹ́nàntì má fara ní wọn tó wàá kàlà eléyìí nínú ìwà anabi sallallahu alayhi wa sallam wọn lè léyìí jẹ bákan náà وعن أبي قتادة الحارث بن ربعي رضي الله عنه قال نعم قال رسول الله صلى الله عليه وسلم إني لأقوم إلى الصلاة وأريد أن أطول فيها فأسمع بكاء الصبي فأتجوز في صلاتي كراهية أن أشق على أمه رواه البخاري صلى الله عليه وسلم nínú ẹgbà wa Abu Qatada al-Harith ibn Rabi'i ọ̀kan náà àwọn sàhábà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ní òjíṣẹ́ ńlá Muhammad sọ báyìí pé inni dájúdájú èmi la aqumu ila salat mo máa ń jáde tí màá dúró lórí ìrun tí mo fẹ́ kírun báyìí in tí mo sì máa ń nílẹ̀ uridu an utawwila fiya ànábì ní màá ti láníyàn pé ìrun tí mo fẹ́ kí yìí mo fẹ́ ka súrà tí yóò gùn anábì ó ní ti ní intention tí n bá ti wọnú fa asma ubuka asobi. bí mo ṣe ń kírun lọ tí mo ń ka súrà màá kàn gbọ́ mo bá màá bá gbọ́ táwọn ọmọ kékeré tó ń sunkún ṣé ẹ mọ̀ kó obìnrin tó gbọ́ ọmọ wa masjid tọmọ yẹn ń sunkún ìyá rẹ̀ ò lè concentrate sínú yẹn mọ́ abẹ́ẹ̀kọ́ so ìyá yẹn ó fẹ́ tètè kírun yẹn tán láti ṣe kíni o láti àtẹ́ndì sí ọmọ yẹn ẹ wà anábì sallallahu alaihi wasallam anábì ni mo sì ti láníyàn pé súrà tí mo fẹ́ kà ó máa gùn ṣùgbọ́n gbà tí mo bá ti gbọ́ pé ọmọdé ń sunkún yẹn kí làwọn anábì yóò ṣe fa atajawwaz fi salati màá wá ṣe irun mi kama kama kama mi ní jógun ma màá ara ṣe níwọ̀ntúnwọ̀nsì kàràhíyàtàn ni tí kò fẹ́ẹ́ an ashoqa ala ummihi mi fẹ́ kó ìnira bá ìyá ọmọ yẹn nínú mọ́ṣáláṣí sallallahu alayhi wa sallam torí pé ìyá ọmọ yẹn ní táìmù yẹn ọkàn rẹ̀ ò ní sí níbi ìrun yẹn mọ́ yóò sáfẹ́ kán tètè kírun yẹn tán fún ilé àtẹ́ǹdì sí ọmọ ìgbà yẹn ló tún mú bákọ́ra ọ ń parí bákọ́ra tán báyìí alimran ìyá yẹn ó lè kúrò lórí ìrun pé lọ àtẹ́ǹdì sọmọ so ẹ tún wà anabi sallallahu alayhi wa sallam idan nínú ekota tá a rí kọ́ nínú ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam yìí wa wípé èèyàn lè decide pé èèyàn bẹ́ẹ̀ ṣe nǹkan kan kéèyàn dẹ̀ rí nǹkan yẹn sí in tó dáa ṣùgbọ́n téèyàn bá ń bá nǹkan yẹn lọ èèyàn discover pé kíní yẹn ń kópa lára bẹ́ẹ̀ lómi èèyàn lè stop ẹ̀ lójú bàbá ẹ̀ èèyàn lè stop nǹkan ẹ̀ pé ah, àwọn èèyàn yóò stop nǹkan yẹn torípa anabi sallallahu alayhi wa sallam anabi lóun ó ti láníyàn pé irun tó ń fẹ́ kí o òun fẹ́ ké sóra tó gún ṣùgbọ́n gbà tó ń bá ń gbọ́ tó ọmọ kan sunkún òun wà dín nǹkan yẹn òun ó ṣe ní kámákámá òun ó ṣe ní wọ̀ntúnwọ̀nsì láti lè má kó ìnira bá ìyá ọmọ yẹn so àkọ́kọ́ nú ẹ̀ èèyàn lè change intention yẹn tí yẹn bá ti rí pé nǹkan yẹn fẹ́ kó ìpalára bá ọmọlàkejì ó dà gẹ́gẹ́ bí ẹni tó ti decide kó fẹ́ kọ ìyàwó òun lẹ̀ ọwọ́ àwọn pé ah kí ni yóò pa àwọn ọmọ yìí lára àwọn ọmọ tó bí ó ní láti change intention bí ah, ó ń bá kọ ìyàwó òun lẹ̀ sí àwọn ọmọ tó bí yìí sí àwọn ọmọ yìí yóò sọ́fà so ó ti consider àwọn ọmọ yẹn ìyàwó yẹn sì ní tó yẹ pé ojoojúmọ́ ni máa ń fọ́gbò mọ́ lórí kọ́lọ́hún ó sọ wọn bẹ́ẹ̀ obìnrin bẹ́ẹ̀ kò sí orí ọkọ rẹ̀ gbò ọba tún ṣe kínní gbogbo orí ó ti kún lọ́bẹ̀ lórí ó ti kún gbogbo lórí lẹ́nu ká wàláì òun ó tọ̀lá kọ̀ọ̀bìnrin ó ṣe tọ̀lá òun ó kọ̀ọ̀bìnrin lẹ̀ yóò tún pa tó ń bá ní kò ń kọ àwọn ọmọ yìí sí so yóò wá kọ̀ǹpìà láàrin méjèèjì láàrin fíforí gba ìgò <laughs> àti àti kọ́kọ́ ìyàwó lẹ̀ èyí tó bá ti tẹ̀sùn wọn jù lọ́dọ̀ ẹ̀ torí pé tó bá lọ fẹ́ lómi iná ẹlòmíì ò bá ti kẹ́ ọmọ yẹn tó kó sábà ti fọ ní gòlò tó bá ti kú kò tiẹ̀ ní síláyé mọ́ débi pé yóò lè ọmọ gan náà ọlọ́mọ fún ìyá níyàwó ìyàwó jagojago tòtò ìpínjọ́ tó ti wọlé ọkọ̀ ó ti mú gò wá nínú ẹrù tó ti wọlé ìgò wà ń bẹ tọkọ bá ṣe wérewère tó bá ti yọ bá ti yọ ó ah, jọ àwàdà ni ó ń ṣẹlẹ̀ o. ọlọ́run má jẹ́ ká sí ìyàwó fẹ́ o níbo ni wọ́n náà ti lọ fẹ́yàwó that's the question ìwé club lẹ́ ti pàdé hmm? àbábẹ́ bridge ìwé hmm? tẹ́ ti pàdé náà yẹn ẹni tó pàdé ń bẹ̀ yẹn náà kò yẹ kó yà ọ́ lẹ́nu tó bá gún ọ nígò ètí ọlọ́run kò sọ wá ń bẹ̀. bákan náà nínú ọ̀rọ̀ anẹ́bísọ́lá yìí a rí ẹ̀kọ́ kọ́ wípé ìgbàláàyè wà kán máa mú àwọn ọmọdé wá sí masjid mọ́sálásí mọ́sálásí mi bẹ̀ wọ́n kọ́ síbẹ̀ ẹ má mú ọmọ kékeré wá sí mọ́sálásí àbá wọn lànà ibi sọ pé jẹ́nìbù masajidakum sibiyanakum gbànàbì ni ẹ jẹ́ káwọn ọmọdé kékeré ká jìnnà sí mọ́sálásí anábì ò sọ bẹ́ẹ̀ o hadithu mawdu' anábì ò sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kọ́ ọmọdé kan wá sí masjid tó bá yẹ pé ọmọdé wọn ìgbọ́ ọmọdé wá sún lọ́la sí bóòlù anábì ṣe wá gbọ́ ọmọdé kan tó ń sunkún so ẹ̀rí nìyẹn wípé ó túmọ̀ sí pé wọ́n máa ń gbé àwọn ọmọ kéékèèké wá sí masjid lẹ́yìn anábì sallallahu alaihi wasallam ẹlòmíì gbà ẹ wo yàtọ̀ yàtọ̀ mọ̀ pé ọmọ yóò máa sunkún ẹ ẹ máa dúró sílé sọ́ọ̀mọ́ ó sọ pé òun sunkún ni ṣé yóò sọ fún yẹ ẹ̀kú tí dé mọ́sìkì ó máa bá ti mọ̀ pé ọmọ so ẹ ṣe náà ni so ti wà báyìí nínú ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam a rí wípé ó lẹ́tọ̀ọ́ láti kékeré ni mùsùlùmí ti ń kọ́ ọmọ rẹ̀ lẹ́sìn a máa gbé ọmọ kékeré wá sí mọ́sálásí tó bá tọ̀ mọ́sálásí àánú torí pé tí wọn bá máa gbọ́ ọmọdé wá sí mọ́sálásí láyé anabi sallallahu alayhi wa sallam ni àdìsí yìí ò ní wáyé torí pé ẹkún ọmọ kékeré lànà bí gbọ́ sallallahu alayhi wa sallam tánàbí fi khaffafa. ìrun tó ń kí bákan náà àwọn kan máa ń sọ wípé téèyàn bá ń kírun ìrun tọ́lọ́wọ́n ó gbà lọ́wọ́ èèyàn ó pé èèyàn ò gbúdọ̀ mọ nǹkan tí ń lọ lẹ́gbẹ̀ẹ́ èèyàn bí nǹkan bá dún èèyàn gbúdọ̀ gbọ́ kìbọ̀ etí ó kìbọ̀ etí tí wọ́n bá kìbọ̀ etí wọ́n tún wá dìjú so káwọn ò lè concentrate lórí ìrun fún distraction káwọn má gbọ́ láà àṣejù nìyẹn extremism nìyẹn àṣejù nìyẹn káwa lọ kí kabo etí pé ẹ fẹ́ gbọ́ láà tẹ́gbà níbi kí n kabo etí ni bóòlù ó ṣe gbọ́ ọmọ tó ń sunkún so ti yé làwọn afáàfin mú jáde wípé èèyàn lè máa kírun kó máa kírun lọ kéèyàn sì máa gbọ́ àwọn nǹkan kọ̀ọ̀kan àwọn nǹkan téèyàn máa ń gbọ́ lórí irun ó kún sọ́nà méjì ìkan ń bẹ téèyàn bá gbọ́ kò affect irun yẹn kódà kò dín ládé yẹn kù àwọn nǹkan sì ń bẹ téèyàn ń bẹ yùṣọ́wùṣọ́ alẹ́ ìkàfi sọ́láàtì tọ́ ọ bá ń gbọ́ mi ò ní máa tó ń mà irú yẹn ni wọ́n ní ká sá fún lápèjúwe nísìnyí òun kírun ẹnìkan wá ń ka Quran lẹ́gbẹ̀ẹ́ àyà ń yẹn ti ha ọkàn rẹ kàn bọ́ sí ọkàn bọ́ kúrò lẹ́gbẹ̀ẹ́ lọ dúró síbi tó o ti ní ma gbà ni ẹ kò sí tó ti wà báyìí ṣùgbọ́n èèyàn ń kírun òun kírun lọ ọkàn tá a ṣe ọ létí ẹnìkan nípa ẹ ẹ kó lójú títí ẹ ṣe ẹ kó gbọ́rọ̀ yẹn ọkàn náà ni kì í ṣe kó irú èyí tó gbọ́ yẹn kò bàrùn rẹ jẹ́ so ti yé àbí ẹnìkan sọ pé so ti jẹun àwọn ọmọ ti jẹun ọgbọ́ lórí irun ìfún ìgbà mí bẹ o lè máa kírun kẹ́nìkan sọ pé tọ̀ sàmà àlékún mi ò lè dúró mọ́ o mo ti lọ ẹ̀bà mi lé o òun kírun ó sọ rẹ̀ torí pé tó ń bá lọ ọmọ wà ń káàkiri ò ní mọ̀ bí mo ti lọ lé èèyàn lè sọ sàmà àlékún mo ti lọ lé o ẹ̀bà mi lé o etí rẹ̀ ò di ó gbọ́ ṣùgbọ́n tó gbọ́ yẹn ìyẹn ò ṣe pọ́ bàrùn ẹ̀jẹ̀ sóti yẹ báyìí tó gbẹ́lẹ̀ mi lè gbé subhanallah yẹn tó ń kírun lẹ́ tó ń bá sọ̀rọ̀ ńlá tó gbé tó bá ní kó lọ báyẹn yóò mọ̀ wá ọ káàkiri ni kò ní mọ̀ pé o ti lọlé sòyìn túmọ̀ yìí pé kì í ṣe èèwọ̀ kéèyàn gbọ́ ohun tí ọmọlàkejì ń sọ téèyàn bá wà lórí irun ṣùgbọ́n téèyàn gbọ́ tó lè kóró síyàn lọ́kàn lórí irun ni wọ́n ní ká jìnnà sí torí pa anabi sallallahu alaihi wasallam anabi gbọ́ ọmọ tí ń sunkún gbígbọ́ tó gbọ́n lànàbì fi ṣe ìrun tó ń kí ní kámákámá so nínú àwọn ẹ̀kọ́ tí àrímújáde <clears throat> nínú ọ̀rọ̀ anabi sallallahu alaihi wa alihi wasallam òun náà ní eléyìí <clears throat> bákan náà nínú ẹ̀kọ́ èyí tá àrímújáde nínú ọ̀rọ̀ anabi sallallahu alaihi wa alihi wasallam nínú hadithi yìí òun náà ni pé lójú ayé ànábi sallallahu alayhi wa àwọn obìnrin máa ń wá sí masjid wọn máa kírun àwọn obìnrin máa ń wá mọ́sálásí wọn máa wá kírun torí pé tí ó bá jẹ́ pé àwọn obìnrin yìí wá kírun ni kò yẹ kánà bí ò gbọ́ ọmọ tí ìyá rẹ̀ gbé wá a jẹ́ pé ọmọ yẹn ò lè dá wá fúnra ẹ̀ ìyá ẹ̀ ló gbé wá sí masjid eléyìí máa ń wọ́pọ̀ nílẹ̀ haúsá tábà kọ́ masjid kì í sáàyè obìnrin bẹ́ẹ̀ tóbi bá fẹ́ kírun wọ́n sẹ̀ kó lọ tó sí pé nínú obìnrin gbọ́dọ̀ àwọn masjid la kì í ṣe pé ká deprive obìnrin hundred percent pé wọ́n lè wá tán bá fẹ́ wá wọ́n lè wá tán bá lè fẹ́ kírun lé wọ́n lè kírun lé ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam ara àwọn ẹ̀rí tó pọ̀ <clears throat> fáwọn obìnrin wa wá ń kírun ní masjid lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam so nínú àwọn ẹ̀rí ọ̀kan lélẹ́yìí tó pé ọmọ tán ló ń sunkún ìyá rẹ̀ ló ṣàgbé wá kì í yẹn wá fún rẹ̀ abẹ́ẹ̀kọ́ so idan ìyá tó wá mọ́síjìdì yìí ó túmọ̀ sí pé àwọn obìnrin náà ń ṣe kíni o wọ́n máa mọ́ṣáláṣí lójú ayé anabi sallallahu alayhi wa sallam pàápàá jùlọ ẹ̀ńdà amnil fitna tí ọkàn bá balẹ̀ pé kò sí fitna kò sí fitna nu masjid kò sí fitna nu masjid náà o mọ́ṣáláṣí yìí ní fitna o ẹ̀yin tẹ́ wá kírun lẹ́ẹ̀lẹ́ ní fitna lára o <clears throat> tó ti yé báyìí yóò kí ọlọ́run kí wọ́n látò rẹ̀ kí kó ṣàánú wa. so kọ́ má yẹ pé ń bọ̀ rí pé ọmọ rẹ obìnrin tọ́ba mọ́sálásí ó rà òun wá kí ṣáì mẹ́sàn kò wọlé mẹ́wàá kò wọlé ọwọ́ àwa wá ọwọ́ àtàn torchlight ọwọ́ àrí lẹ́yìn ibì kan àti ẹnìkan pa ewu lẹ́yìn ṣe pé òun ṣàlàyé ọ̀rọ̀ àlùwàlá fún pa ah, òun ṣàlàyé àlùwàlá nínú okùn bíi eight nine ten eleven. Na, so irú bàbá yẹn lè sọ pé tó ọyá Fatima máa kírun lé máa lọ máa kírun ẹ gbé fitina ti fẹ́ máa ọjọ́ máa ṣẹlẹ̀ so ìwọ tó bá wá jẹ́ sábà bí tí wọn ò fi jọ mọ́ wá kírun mọ́sálásí náà sọ̀rọ̀ pé ìwọ náà ti léèyàn mọ́sálásí nù ìwọ lọ jẹ́ kọ́ọ̀sì sábà bẹ̀ ìwọ náà ti lẹ́sẹ̀ wájú Ọlọ́run subhanahu mọ́sálásí fún kíkírun mọ́sálásí fún ìbádà tilawatul Qur'an ògì ṣe ko amáyà kọ́ amásí kọ́ ọmọ hana hànàhànàhànà ọmọ wò nìyẹn ah ní mọ́sálásí ṣé ń tọ́ wá ṣe nìyẹn so oríṣiríṣi àwọn pálapàla yẹn kò sí nínú ti Islam ó lè wà ń bò mí ṣùgbọ́n lọ́dọ̀ tiwa kò sí nínú Islam ọwọ́ akírun mọ́sálásí Ko si kírun rẹ̀ Ko si ìbádà rẹ̀ Ko gbọ́ wá sí kò sí taalim kò sí adkar Ko si kúrò nínú mọ́sálásí ní tọ́wà fún nìyẹn a gbúdọ̀ máa dá fitinà lẹ̀ nínú masjid nínú masalasi àti gbọ́dọ̀ jẹ́ sábàbí tí ó léèyàn nù nínú masjid sọ̀rọ̀ tá nàbí sọ yìí àbí ìṣesí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ó fún wa ní àlàyé tó pọ̀ lórí ẹ̀kọ́ tó ń bẹ fún wa tí a bá jẹ́ imam ká máa kọ̀nsídà àwọn tó ń kírun ní ẹ̀yìn wa ká máa kó nira báyà so tó bá lè jẹ́ pà ń kọ̀nsídà àwọn èèyàn lórí ìrun tí ì bá wá sórí ìrun ńkọ́ ká máa kọ̀nsídà àwọn èèyàn ló ti yé ẹlòmíì ń bẹ ó ní títì ọkọ̀ kan ó kà ọba tẹ́ẹ̀kì ẹ̀ ni wà ní ah, ah kí ló lè fa gbélé ọkọ̀ wúrowúro yìí kọ̀mọ́kọ̀ tó ń gbé lọ́wọ́ ni àwọn èèyàn sì pọ̀ tó kó nu ọkọ̀ ọ̀hún náà bá ọba tẹnama fa àwọn ah, èèyàn díẹ̀ díẹ̀ kẹ́kẹ́ ara mi ò lè gbà mi ò lè gbà ah ẹni ẹjọ́ eré yìí ti pọ̀ jù àní mi ò lè gbà kẹ́kẹ́ tó o bá tiẹ̀ consider àwọn tó wà nù so téèyàn bá ti ní ìṣesí yẹn nínú ìṣesí èèyàn gbogbo ìgbà kò sí ntẹ́ni yóò mọ̀ ẹ̀sà yóò mọ̀ consider ẹlòmíì kò ní fẹ́ kúrò lábẹ́ rẹ̀ ṣé ẹ rí wà yẹn ọ̀kan nínú àwọn èyí tó ga jù nínú wa mùsùlùmí ni kò síbi tí mùsùlùmí wà kò sí yóò lè báyàn gbé àwọn èèyàn ò ní ní complain kankan nípa ẹ̀ tóbi kó tó sọ̀rọ̀ yóò consider àwọn èèyàn hmm. lápèjúwe ò ń sọ̀rọ̀ ń sìn ẹnìkan bẹ́ẹ̀nbẹ́ tó yẹ pé fíléèjì wọn àwa ń sọ̀rọ̀ wa ni ẹ pé nígbà tó yẹn ṣe ara oko bí báyìí ẹni yẹn dẹ̀ wà ń bẹ̀ ṣùgbọ́n tó bá wà kọ̀ọ̀sì kò ní sọ̀rọ̀ yẹn tó bá ti wúlò hmm, because kìnìún yóò bí ẹni yẹn nú kò ní sọ yóò kàn wá pé nígbà tó yẹn ṣe ara oko ibì kan báyìí kò ní dárúkọ ibì kankan so ara pé ọ̀rọ̀ tó ń sọ ń gbà míì tó ń rẹ́rìn ẹlòmíì ó lè ó lè pa ẹlòmíì lẹ́kún nínú ọ̀rọ̀ yẹn tó kéèyàn má kó nira bá ọmọlàkejì nínú ọ̀rọ̀ nínú ìwà àti nínú ìṣe eléyìí ni ìṣesí anabi sallallahu alayhi wa sallam yẹn fún wa àtàjọ́ káwa náà mú ìṣesí yẹn ní gbogbo àyẹ̀tá abábára wa lẹ́nu iṣẹ́ ni nídìí owó ni nínú ilé ni ládùúgbò ni láàrin ọ̀rẹ́ ni eléyìí ni ìwà mùsùlùmí abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala nílé tí a wí àti tí a gbọ́ ọlọ́run dẹ́kun sọ́kànlá àǹfààní àwọn ìta tí ń gbọ́ tẹ́lẹ̀ náà ọlọ́run dẹ́kun wúlò fún wa wa sallallahu ala nabiyyina muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam taslima naam. naam. kírun téèyàn fi sutura síwájú àbí tí ẹnìkan wá gba tọkùnrin gba wájú wájú èèyàn kọjá ṣé irun bàjẹ́ àbí irun bàjẹ́ ó ń bẹnu àwọn afá tí wọ́n ní irun bàjẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn jùmùhóró ni pé irun yẹn ò bàjẹ́ ṣùgbọ́n ẹni tó kọjá níwájú ẹni yẹn ẹ̀ṣẹ̀ tó pọ̀ ó wà fún un lóbi jẹ́ pàdé sallallahu alaihi wasallam ní làǹyàkìfàl maar bayna yadayi al-musalli arba'in khairun lahu ẹni tó kọjá níwájú ẹni tó ń kírun kó dúró fún fọ́tì ó lóore fún ju kó kọjá níwájú ẹni tó ń kírun lọ ṣé forty months ni ṣé forty years ni ṣé forty so kò dá kéèyàn fa kọjá níwájú ẹni tó ń kírun ìwọ́n tó ń kírun náà ló ń kírun lẹ́nu ọ̀nà ẹnu ọ̀nà tí gbogbo yẹn ń gbà kọjá ló lọ dúró sí so ẹjọ ṣíà rẹ̀ náà ni àwọn yẹn gan lè mọ̀ lẹ́sẹ̀ ìwọ́n tó lọ kírun bẹ́ẹ̀ ni ṣùgbọ́n aláì ha ṣé irun rẹ̀ bàjẹ́ àbí irun rẹ̀ bàjẹ́ ọ̀rọ̀ àmọ́ jùmọ̀ òrùn pé irun rẹ̀ ò bàjẹ́ ṣùgbọ́n ládàá irun rẹ̀ lè dínkù ọkùnrin ń kírun obìnrin gba wájú kọjá àbọ̀bìnrin ló ń kírun ọgbà wájú ṣé irun bàjẹ́ náà anábìnrin yàtọ̀ sọláàtà ahadikum ẹ̀ almara ṣùgbọ́n olùwáyà kan alhaid èyí tó ń ṣe nǹkan oṣù àwọn àfáà mi wá ní sí alhaidu yẹn ṣé tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́lọ́wọ́ ni àbí tó ti bàlágà ọ̀rọ̀ yẹn ń sọ sọ̀rọ̀ àwọn àfáà pọ̀ lérí ẹ̀ ṣùgbọ́n àlàyé ha irun bàjẹ́ torí pé náà sọ wà bẹ́ẹ̀ àwọn àfáà mi rẹ̀ sọ pé irun ò bàjẹ́ pé ládá irun yẹn náà ó dínkù náà ni sọ aláxẹlẹ àfi ìyapẹnu náà ń bẹ láàrin àwọn àfáà bí ìyapẹnu ṣe wà láàrin tí ọkùnrin ṣùgbọ́n ètò dáa jù ní pé èèyàn máa fi sutura síwájú tó bá dùnmọ̀ kíbi tó ti ń kírun ó pọ́sibú káwọn èèyàn kọjá ń bẹ̀ ìmọ̀ kó súnmọ́ bíi pílà ọ̀ kó súnmọ́ wájú àbí kó fi nǹkan kan sí síwájú báyìí tó dáa ní bá fẹ́ kọjá yóò máa gba ẹ̀yìn kọjá àdáwọ̀ wallahu a'lam. iléyà beard níbo ló ti bẹ̀rẹ̀ eléyìí ó ti àwọn tó ń dárú mọ́ sí gan ló jù ń tàn sí tí wọn ò tí èyí wọ́n fẹ́ gbaládàá gan ó ti sálámà tán gbà mí ó rí pé nínú ọba wí tí ọba rí kó fi yẹ títí ti gbà ṣùhánà ah, ṣe pẹ̀lú irungba yìí ṣètọ́n náà ti bẹ̀rẹ̀ dáwà irungba tiẹ̀ náà ṣètọ́n ó dẹ̀ tiẹ̀ gíẹ̀ tiẹ̀ tiẹ̀ fásitì gan so àwọn èèyàn nísìnyí fashion nísìnyí beard very big one underbelly wọ́n wá fi hearing sí ti ṣùhánà <laughs> eléyìí ṣe tọ́lọ́ ti ṣètọ́n. làwọn ilé iná beard tó ń pè ní beard nínú Islam in tó bẹ̀rẹ̀ láti bí gbogbo ilé iná pè ní nínú Islam tó gẹ́gẹ́ bí àwọn àfáà ṣe ṣe ṣàlàyé tó kọ́ lọ́wọ́ bá kí kó ṣe ní ọ̀rọ̀ nítorí pé àwọn èèyàn kan ṣe nítorí dẹ̀ ṣe tí wọn ò subhanallah ẹrù wẹ́ àfàlà kan ní tọ́ọ̀gì ní òbí jẹ́ àfàlà kan Apanya? ẹ̀rì tí ó kíkù bí ẹ̀rì tí ó tóbi ẹ̀rì tí ma salamu salamu alaikum <laughs> yóò kà máa wọ ní salamu alaikum so ọlọ́run kọ́ láti rẹ̀ kọ́ sànù àdánwò akhiru zaman nani. ni gbogbo tó bá jẹ́ tọ́lọ́n ṣetán náà ó tún gbé tiẹ̀ náà kalẹ̀ so ẹ wàá ní ma ta ló ń ṣe nítorí tọ́lọ́n yóò kọ́ àkó àníyàn òun kálukú tó ń kálukú bá mi ṣe ẹ mọ́jọ yà yín lẹ́nu tó bá tún yá tí gbogbo ayé bá tún lò ní cup náà nísìn so ẹ rí wọ́n kú ti bẹ̀rẹ̀ lágbájá tí máa ń kọrin musician kan òun lò ní cup bó jẹ́ pé àtòdì jẹ ni <laughs> obìnrin wọn ni ó lo ọkùnrin ni lọ ń lo anywhere tó bá sì lọ yóò lò ní cup abẹ́rẹ́ kó síjú rí ẹ ó ṣe tọ́ọ̀nù bí jẹ́ fọpọ́lọ àwọn yẹn ṣeré so how they must see so àníyàn tó kálukú bá fi ń ṣe òun ló kù fún